labari na hamsin da biyar salati mai dubun albarka wani bawan Allah ne ya gamu da jarrabawa daman shi ɗan kasuwa ne yana saye da sayarwa sai aka jarabce shi da kariyar arziki da durƙushewar jari gashi kuma bashi ya taru mai yawa a kansa dole ta sa shi cin bashin wani attajiri marar uzuri wanda baya safsafci balle tausayi ya ari kuɗinsa wuri na gugar wuri har dirhami dubu biyar da irin kuɗinsu na zamanin dauri da lokacin biya ya yi kuma abin bai samu ba sai attajirin ya kai shi ƙara wajen alkali bai musanta kuɗin da ake binsa ba amma ya tabbatar ma alkali cewa babu su kuma babu hanyar su don haka alkali ya yanke masa hukuncin ɗauri na shekara biyu ko kuma hassar da kuɗin suka samu jin haka wannan bawan Allah ya roƙi alkali ya ba shi damar zuwa ya kintsa gidansa kuma ya sanar da iyalansa a cikin kwana guda alkali ya amince ya ce amma ka zo da wanda zai karbi belinka sai mutumin na ya kada baki ya ce annabi muhammadu sallallahu alaihi wasallam zai yi belina alkali ya ce kamar yaya ya ce ka ba da belina kawai ga annabi in ban kawo kaina ba gobe ba ni cikin al'ummarsa alkali ya yi nazari jim kaɗan sannan ya ce ba komai ka tafi mun ba da belinka ga annabi muhammadu sallallahu alaihi wasallam mutumin ya kama hanya ya tafiyarsa da ya isa gida sai ya kwashe labarin duk abin da ya faru ya faɗa ma matarsa sai matar ta ce ashe kuwa tun da annabi ne aka bada belin mu ya dace mu zauna mu yi ta masa salati har inda gari ya waye suka kuwa zauna bayan sallar isha suka yi ta salati ga annabi har inda bacci ya kwashe su a cikin bacci sai wannan bawan Allah ya mafarkin annabi sallallahu alaihi wasallam yana ce masa idan ka waye gari ka je wurin sarki ka ce masa ya biya maka wannan bashin shi kuma Allah zai yaye masa damuwar ranar alkiyama idan ya tambaye ka alama ka ce na gaya maka kullum yana yi min salati dubu ɗaya amma jiya ya kasa saboda bacci ya kwashe shi amma fa Allah ya rubuta masa ladar aikin nan nasa cikakke kamar yadda ya saba yin sa da aka waye gari ya je wurin sarki ya isar da wannan sako sai sarki ya yi farin ciki matuƙa da jin wannan batu don ya hakikance lallai da gaske ne ya ga manzon Allah sallallahu alaihi wasallam a cikin mafarki kuma mafarkin annabi gaskiya ne nan take sarki ya sa aka kawo masa dirhami dubu biyar na biyan bashi sannan wasu dubu biyar don ya yi jari albarkar wannan bishara da ya zo masa da ita wannan bawan Allah bai garzaya ko ina ba sai wurin alkali da isarsa sai ya isko alkali zaune yana jiransa ya tarbe shi cikin murna ya ce tun da safe kai nike jira ga kuma dirhami dubu biyar nan na baka ka biya bashin da ake binka domin ban taɓa mafarkin annabi ba sai a yau na yi shi albarkacinka kuma ya gode min da na bashi belinka suka zauna suna jiran attajiri don ya zo a sallame shi jim kaɗan sai gashi ya iso cikin gaggawa da jakar kuɗi a hannunsa ya ce Allah ya daɗe ran alƙali ba shi dai da nake bin sa na yafe masa sannan kuma ga wasu durhami dubu biyar nan albarkacin mafarkin annabi da na yi ya nemi na yafe masa da haka wannan bawan Allah ya koma gida babu bashi a kansa kuma ga wani sabon jari na durhami dubu ashirin Allah ya bashi albarkacin salati babu shakka annabi sallallahu alaihi wasallam ya yi gaskiya da ya ce ma wanda zai mayar da nafilarsa gaba ɗaya ta koma salati sai annabi ya ce masa idan kai haka Allah zai yaye maka duk damuwarka sannan ya yafe maka zunubanka darussa salati maganin matsaloli ne mai yaye damuwa kada ka damu idan ka shiga wani wahala duniya juyi ce wanda ya yaye damuwar dan uwansa Allah zai yaye masa tasa da yawa lokutan da muke batawa da mun cika su da salatin annabi da mun yi riba sadukuna ọlọ́ọ̀ba ọlọ́ọ̀ba ló sàlàyé pé iná láwọ mara ikata oyo salluwa nabi ya ayyọ́lẹ́dẹ́ na amánu sallu aléhi wa salimu taslima kò sí méjì a salatar látàrí na nígbàra púpọ̀ lẹ́yìn náà àdísò mú wá gbẹ̀yìn pé àrẹ̀sàbẹ̀ kan ní yá Rasulullah wọ́n fi máa lo àwọn àsìkò láti máa sàrátì fún ọ àtàbí ní à olóore fún ẹ tó wà lè máa lo àsìkò sàrátì fún ọ níbi àwọn iṣẹ́ míì lọ fún àwọn iṣẹ́ ọ̀rọ̀ yẹn ló dìgbà fún àmọ́ kíṣà tó mú wá ẹ̀kọ́ sọ wáyé pé nu tíra báyìí lòun rí abẹ́ni tó gbà rí síwá lòun rí àmọ́ kò sí méjì mẹ́ pé ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ agbára Ọlọ́run الصلاة تنبي قام صحابان رضوان الله عليهم أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته nípa ìbéèrè ìwádìí àpá ìlànà hmm. ṣé nípa àlàáfíà bá lálàárí ànábì kò ṣe bẹ́ẹ̀ náà ni. bẹ́ẹ̀ ni ànábì ló wí rẹ̀ ànábì sí àjọ pé ẹni tó bá lálàárí ni èmi lórí nítorí ṣe tọ́ọ̀lù olùgbé àwọn mi wọ̀ ẹni tó bá lálàárí ni èmi lórí tọ́lọ́lọ́ ṣe lé wọ̀ fún ṣe tọ́ọ̀lù olùgbé àwọn ẹlòmí àmọ́ kò lè gbé wọ àwọn àníbi sílá ń gbọ́ àmọ́ tí ẹ bá lóun lálàá fún àwọn orí àníbi sílá tí máa ń sọ fáwọn èèyàn tí wọ́n bí lọ pé gbọ́dọ̀ àníbi ṣe rí tí wọ́n ní gbogbo orúgbà fún àwọn àpẹẹrẹ ọ̀rọ̀ pa àníbi gbogbo orúgbà fún ní dúdú olúwa mẹ́ tí wọ́n ní àníbi gágán àmì ara ọ̀ tí wọ́n níbi sílá nǹkan gá pọ̀jù kòkó pọ̀jù àníbi sílá sọ àwọn sífà oní ábìlì ọ̀rọ̀ tí wọ́n òtítọ́ pọ́ bá ń sọ ní o tí wọ́n sọ okùnrin àmì pẹ̀lú ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala wa tẹ́tẹ̀ náà ìgbésí àwọn àti àmọ́ tẹ́tẹ̀ òní ìṣìbò ní tọ̀fún wọn náà sọ wọn pé tó bá wá tó bá nù wọn dàlú lè gbáwọn nàbí wọn sífà tí ó mú wá kèsì sífà tànẹ́bì ni tó bá bèèrè ọ̀rọ̀ tó bá tànẹ́bì gangan tó rí gangan àwọn pèrọ̀ nípa ẹni tó rí irun gbọ́n rẹ̀ rí mọ́ wọn example yẹn wá pé ọwọ́ tó lóra ra gbọ́n àbí òlànà ṣe rí ànẹ́bì fa orí rẹ̀ gan gbogbo rí ẹ̀ náà pèrọ̀ nípa táwọn bí ìfarun rẹ̀ kí hajj ó di wà ànábì wa gbádá bí àwọn èèyàn yìí níbàdàn yìí mọ́bìnú ọ̀fẹ́bẹ̀bẹ̀nú nùbà kọ̀fẹ́ lọ sí obi olókù ó wá àmàlà ọbẹ̀ yóò wá àmà nàbì sẹ̀sẹ̀lẹ̀m ara maka ó àmàlà ọbẹ̀ yóò ká agbada rẹ̀ ó di so amọ̀pínlẹ̀ pa òdì alábíyẹ jẹ́ ó di ẹ̀yìn ìbànàlẹ́ jẹ́ àmàlà ọlọ́wọ́ sànù wa ilé ìlọ́lọ́pàá ẹ̀yìn òdì orí ànábì yẹ gbẹ́tẹ̀ni ó di yẹ gbẹ́tẹ̀ni lójú fún òyìnbó rẹ̀ ọdẹ wà lẹ́yìn náà àwọn ẹrú ọlọ́tún bára nàbí wèjì fi fàárì o máa bẹ̀rẹ̀ ọba subhanahu wa ta'ala kọ́lọ̀ wọn bí mẹ́ntín àwọn kan lè kú pẹ̀lú bẹ́ẹ̀ kí ni dẹ́mà fi fàárì pé a ẹ̀mí àti rá nàbí ara ọ̀ ó di lọ sẹ́yìn máa وقالوا إن الليل والنهار يعملان فيك فعمل فيهما بعدين kùsùgbà wọn ilé ìbò pé ọmọ àwọn past tense present tense present continuous tense mo sí present tense a ní past tense a ní present continuous tense tó gbà yẹn òdúró ọwọ́ ìdá sọ̀rọ̀ yìí ni àádó à ń múùbù ni kò sí pé present tense pé àádó pé fílò àádó pé àádó kàdó àádó rárá Ah. Téèyàn bá ti wá ní àǹfààní àtijọ́ pé ìjọba Ọmọ abẹ́lẹ̀ ah. ah. ọba kọ́lọ̀ ọba subhanahu wa ta'ala kó rẹ̀ kọ́ ní kó lè maintain status yìí lọ. Tọ́jọ́ mi sí ẹ̀bù ọmọ pé àtẹ́rí mọ́ yóò tún lágbára mi. Ìrìn ẹ̀ túbà lọ ọlọ́run ọba subhanahu wa àìlú ìmìọ̀mà lórí wà lórí ọlọ́ba ìsáàbùhùn alàlá iná iléna ìyábàhùn súnmà iná àléna ìsáàbùhùn ìsáàbùhùn wà lórí ọlọ́ba àwọn òṣèlú pé ìsáàbù báyìí lórí ọlọ́wọ́ sàmì nìkanwà wà alìkùnmù sàlám dìlà ní ìbá ti tẹ̀lé súnnà sí ni النبي من أحيا سنتي فقد أحب المنى أحبني كان مائي في الجنة أنت ما تلي سنة مي يقول كوي سنة أنك كو سيسي تو سيدي سنة ودي تعالى في سيسي وعلى أنت gbogbo ẹ̀kọ́ sí ìdílé súnà ìbákan bẹ́ẹ̀ tẹ́ bá rí bẹ́ẹ̀ bá ní sálámà alóhun ní ara ẹni tá a bá rí láàmà sálámà sí àwọn tó ti rí mi ẹ̀ka àárọ̀ ẹ̀ka àsàn ẹ̀kú lọ̀lẹ́nu kẹ́lẹ̀ àbó ti yàpò kí ìsì ẹ̀tọ́ a máa wẹ̀ láti inú Rajab yóò bàjẹ́ inú Ramadan ni ìṣẹ́jà bí ọ̀sẹ̀ sí àmì lórí zero bọ́ra kan bẹ tẹ́ ọ yé àbúrò rẹ̀ gbé lórí ìgbẹ̀ lẹ́gbẹ̀ẹ́ lórí ìgbẹ̀ ilé àwọn fífò Abdulrasheed ní gẹ̀ẹ́ kéèké òun ìgbàbẹ̀ ìgbà ìgbà ìgbà printer ni bọ́ra yẹn bọ̀dá ti ẹ̀yìn ọ̀rẹ́ mi ni Suleiman lápè wọ́n jọ ń sọ̀rọ̀ pẹ̀lú mi ò sí mbẹ̀ ọ̀bá yẹn ní ìròyìn fún mi ó dé ah wọ́n dàbí Suleiman nù ọ̀rẹ́ wa ní Suleiman yẹn ní wọ́n sọ̀rọ̀ pẹ̀lú bàbá yẹn bàbá yẹn ní Suleiman ní òun nífẹ̀ẹ́ Ànábì ju bàbá òun lọ Suleiman sọ báwọn èmi náà sọ báyìí fún bàbá yẹn ni pé mo nífẹ̀ẹ́ Ànábì ju bàbá mi lọ gbogbo nǹkan ayé mi lọ jura mi lọ ah, wọ́n láti Suleiman nù ìní bọ̀ sọ̀rọ̀ mọ́ bàbá yẹn ní láti jọ tí Suleiman sọ pé bẹ́ẹ̀ òun nífẹ̀ẹ́ Ànábì ju lọ́jọ́ ọ̀nà àwọn máa lérí ogun ní ikú sọ̀rọ̀ àrùn gbin ewúhùn òun báyìí máa lérí ogun ní bí máa fẹ́ sọ̀rọ̀ ní pé àbábá ti ní rọ́jà báyìí yóò gbà wẹ̀ rọ́jà tán yóò gbà ṣàbá tán yóò gbà ramadan tán ẹni tó bá rí ètò pé kí ni incest àbábá ní gbogbo ẹ̀ aláàkọ́ bí dáa ní tó gbà wọn ẹlẹ́kẹ̀ẹ́jì kò ní àkídà sẹ́límà foundation ló bẹ́ gbé ẹsẹ̀ rẹ̀ nílò ó di yé wa ó ti rí nìyẹn wallahu ta'ala alam سبحانك اللهم وبحمدك نشهد ان لا اله الا انت نستغفرك